kò sì gbọ́ ẹ̀kọ́ yìí. you wanted to listen and hear this word. tó bá pẹ́ tó ti ń gbọ́ ìwàásù wa nínú rédíò. if you have been listening to our messages over the radio. yóò jẹ́ èmi jùlọ sí wa pé kò lè túbọ̀ ní ẹ̀kọ́ sí i. it will give us more joy so that you can have more understanding. jẹ́ta fi máa mú àwọn ẹ̀kọ́ bíbélì wá. and that's why we want to bring you more teaching from the Bible. a fẹ́ sọ nípa ohun tí yóò ṣẹlẹ̀ ní ìpele ìpele títí di Tonight we shall give you a plan of the end of the world. As it is planned and revealed in the book of Revelation. As the kingdom of Jesus will return to the face of the earth. sọ About a new heaven and a new earth that is to come. as it is written in the Bible. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know this. kó tó di pé gbogbo òwọ̀n yẹn ṣẹlẹ̀. that before all this happened. lẹ́yìn kó tó di pé àlàáfíà ìjọba àlàáfíà náà dé. because this, before this kingdom of peace shall return. wàhálà àti ìpọ́njú ń bọ̀ lórí ìlàyé yìí. there is coming a great tribulation on the earth. bíbélì tẹ̀tí ń sọ pé. the Bible says bí ogun ni àwọn orílẹ̀-èdè ayé yìí yóò bá olùgbàlà jagun. that there shall be even a war that the nations of the world shall fight against God. Bíbélì sọ pé. The Bible says. Nígbà tí Jésù bá máa gbé gba ayé ọ̀dọ̀ ara rẹ̀. when Jesus shall have shall take this world unto himself. Yóò dàbí ìgbà tí Ọlọ́run ti kára rẹ̀ gbé ogun láti ọ̀run wá gbógun ti ayé yìí it shall be like unto when God himself is fighting this war. Hallelujah. Praise the Lord. We want to read this to you from the book of Revelation. Chapter fourteen. For there we see that. That when the Saviour is coming to take the world unto himself gbogbo wọ̀nyí ni olúwa yóò gbà padà sí ọ̀dọ̀ ara rẹ̀. all of these governments of the world God shall take back unto himself. ohun tí yóò ń bọ̀ wá ṣẹlẹ̀ rí yìí. this is what is coming to pass. ohun tó máa wá ṣẹlẹ̀ yóò wá ju ìjọba tí à ń rí nìkan. this is greater than just the kingdoms of this world. àti ìjọba tí a kò rí tó jẹ́ ìjọba tó wà nínú àwọn ẹ̀mí. it also includes spiritual kingdoms. tó wà lórí ilẹ̀ ayé yìí o. that are on the earth. gbogbo wọn ni a ó gbóyìn gbógun tì all of them God shall fight against them. and God shall conquer and overcome them. that's why this is the end of the world. for the in the days of Moses. when the children of Israel left the land of Egypt. and God said he shall give unto them a land flowing with milk and honey in Canaan. and when God said that gbàtọ́ ìdúndé lè kíra ni wọ́n láti jagun ni o. even when they go to the land of Canaan here they have to fight. eléyìí ń ṣe àpẹẹrẹ ṣe máa gba ayé yìí sí ọ̀dọ̀ ara rẹ̀ náà ni. this is explaining to us how God will take the kingdom of this world himself. ohun tí ó jẹ́ ní ìgbà ìwà yẹn ní ìgbà ayé àtijọ́ yẹn. for that which happened in the past. ó ń ṣe àmì àti àpẹẹrẹ pé bí ọlọ́run ṣe máa gba ayé padà sọ́dọ̀ rẹ̀ náà ni. is a type unto us showing us how God will take the world to himself. ní ìgbà tí ọlọ́run bá máa gba ayé yìí sí ọ̀dọ̀ ara rẹ̀ sí. because when God will will take this world to himself. gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ nínú ìwé Dáníẹ́lì. as it is written in the book of Daniel. pé olùgbàlà àtìkálára ẹ̀ ni yóò wá máa jọba lórí ohun gbogbo lórí ayé yìí. that the saviour himself shall rule over everything in the world. àti àwọn tí ó jẹ́ ẹni mímọ́ Ọlọ́run ni yóò máa bá olùgbàlà jọba lórí ayé yìí. and the righteous man shall rule with God on the world. àwọn ènìyàn mímọ́ Ọlọ́run wọ̀nyí yóò gba ìjọba. these righteous man shall take the kingdom. wọ́n fẹ́ kó mọ̀ pé àti ìjọba tó wà lórí ilẹ̀ tó jẹ́ ìjọba tá a rí gbogbo ó gbà padà. I want you to know that all the governments of the world shall be taken away from them. àti àwọn ìjọba tí a kò rí tó jẹ́ àwọn ẹ̀mí èṣù tó ń ṣàkóso orílẹ̀-èdè gbogbo wọn ó bì lulẹ̀. and the obscene spiritual kingdoms shall be overcome also. Ìdí ẹ̀ tí ó fi dàbí pé Olúwa ń gbógun ti ayé gbogun ti nìyẹn o. That's why Jesus shall fight. ní orí ní ìwé ìfihàn orí kẹrìnlá yẹn. in Revelation chapter fourteen. ní ẹsẹ̀ ìkẹrìnlá rẹ̀. verse eleven. ó ní mo sì wò. he said I been I beheld. sì kíyèsí àwọ̀sánmọ̀ funfun kan àti lórí àwọ̀sánmọ̀ náà. ẹ̀kẹ́ hallelujah. praise the Lord. ní ìwé ìfihàn orí kẹrìnlá sẹ́. revelation fourteen. láti ẹsẹ̀ kẹrìnlá. verse fourteen. ó ní mo sì wò sí kíyèsí. and I looked and behold. àwọsánmọ̀ funfun kan. a white cloud. àti lórí àwọsánmọ̀ náà. and upon the cloud. ẹnìkan jókòó tí ó dàbí ọmọ ènìyàn. one sat like unto the son of man. ṣé ohun tí adé wúrà lórí rẹ̀. having on his head a golden crown. àti ìdòjé mímú. and in his hand a sharp sickle. ọwọ́ rẹ̀. a sharp sickle in his hand. eléyìí ni ìgbà tá a máa ṣe ìkórè ayé. this is the time of the harvest the world. tó bá wo ìfihàn orí kọkàndínlógún. if you look at Revelation chapter nineteen. láti ẹsẹ̀ ìkọkànlá. from verse eleven. a sọ nípa bí ó ṣe máa rí. There we are told about how this will happen. The war of God against the world. And I saw heaven open. Ìwó ẹṣin And behold a white horse. And he that sat upon him. Ní à faithful and true. And in righteousness he doth judge. And make war. ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná. his eyes were as a flame of fire. àti lórí rẹ̀. and on his head. ni adé púpọ̀ wà. were many crowns. ó sì ní orúkọ kan tí a kọ. And he had a name written. That no man knew. But he himself. As sì wọlé aṣọ. And he was clothed with a vesture. Dipped in blood. A And his name is called the word of God. Hallelujah. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ni Jésù Kristi o. And this word of God is Jesus Christ. Because in John chapter one. It was written that in the beginning was the word. And the word was with God. God is the word ìwé aṣọ ní ẹsẹ̀ ìkejì láti kẹrìnlá. in verses twelve and eleven. ọ̀rọ̀ náà ló di ẹran ara. because the word became flesh. tí ó ń gbé àárín àwa ènìyàn. and to live among men. àti ń wo ògo ẹ̀gẹ́ bí ọmọ bíbí kan ṣe ọlọ́run. and we beheld his glory as of Alleluia. the son of God praise and the Lord. Jésù Kristi ni ọ̀rọ̀ ọlọ́run náà. Jesus is the word of God. tí a ń sọ ní ìwé láka that we are telling you in the book of Revelation. yóò wọ tó ń gun ẹṣin láti wá jagun lórí ayé. who is riding a horse to fight on the armies of the world praise the Lord. Quran tún kà síwájú sí in verse fourteen. ní ẹsẹ̀ kẹrìnlá ní àwọn ogun tí ń bẹ ilé ọ̀run. and the armies which were in heaven. tí a wọlé aṣọ ọ̀gbọ̀ wíwẹ́. followed him upon white cloth. funfun àti mímọ́. clothed in fine linen. sì ń tọ̀ ọ́ lẹ́yìn lórí ẹṣin funfun. white and clean. àti láti ẹnu rẹ̀. and out of his mouth. ni idà mímú. goeth a sharp sword. ti ń jáde lọ. that with it. kí ó lè máa fi ṣá àwọn orílẹ̀-èdè. he should smite the nation. òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn. and he shall rule them with a rod of iron. ó sì ń tẹ ìfúntì ìrúnú àti ìbínú ọlọ́run olódùmarè. and he treaded the winepress of the fierceness of the Alleluia. wrath of the almighty God. ìyẹn ni pé Jésù ń gun ẹṣin yẹn bọ̀ láti wá jọba láti wá jọba lórí ayé yìí. Jesus was riding the horse to come and take control of the of the world. láti wá gba ìjọba ayé sọ́dọ̀ ara rẹ̀. to redeem the kingdoms of the world to himself. Alleluia. amen. fẹ́ kó mọ̀ pé. I want you to know. àwọn ìjọba ayé yìí náà yóò dìde láti gbógun ti ẹni tó ń bọ̀ lórí ẹṣin náà. that the kingdoms of this world shall fight against the rider of the horse. also in the book of Revelation. in verse nineteen. and I saw the beast. and the kings of the earth. and their armies. gathered together to make war against him that sat on the horse. and against his army. who overcame though. Jésù ló máa ṣẹ́gun. Jesus conquered them all. pípọ̀ Ọlọ́run ló dá ayé àti because he is the creator of everything and òun ló sì wá gba ayé ìpadà sọ́dọ̀ rẹ̀. and he came to redeem this world to himself. oníṣẹ́ aláìjẹ́ kí wọ́n gbìyànjú láti gbàdúrà láti gbèjà ara wọn. he will not prevent them from trying to fight against him. bẹ́ẹ̀ sọ pé. but the Bible says. ní ẹsẹ̀ orí ẹsẹ̀ ogún yẹn. in verse twenty. ó ní a sì mú ẹranko náà. and the beast was taken. ẹranko yẹn là ń pè ní aṣojú kristi o. that is the antichrist. a sì mú ẹranko náà sẹ́. and the beast was taken. àti pẹ̀lú rẹ̀. and with him the false prophet. tí ó ti ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀. that wrought miracles before him. èyí tí ó ti fi ń tan àwọn tí ó gba àmì ẹranko náà. with which he deceived them that àti àwọn tí ń forí balẹ̀ fún àwòrán rẹ̀ jẹ. and them that worshiped the evening. àwọn méjèèjì yìí. this ball. they are láàyè. cast alive. sínú adágún iná tí ń fi sọ́fórì jó. into a lake of fire burning with brimstone. àwọn ìyókù. and the remnant. yà sì fi idà. slain with sword. ẹni tí ó jókòó lórí ẹṣin náà pa. of him that sat upon the horse. àní idà tí ó ti ẹnu rẹ̀ jáde. which sword proceeded out of his mouth. gbogbo Olúwa àwọn ẹyẹ sì ti pa ẹran wọn yó. all the fowls were filled with their flesh. Hallelujah. Praise the Lord. Ilé ní ìjọ ogun ìgbẹ̀yìn ta ló ń bọ̀ àṣẹlẹ̀ yìí. This is the last war that we were talking about. Mo fẹ́ kó mọ̀ pé ogun àjàkadà ló máa ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn ayé yìí. For this world war that at this end of time. Tí àwọn èèyàn ń pè ní ogun Amagedon nìyẹn. Which is referred to as the war of Amagedon. Àwọn èèyàn lè gbógun, wọ́n lè kóra wọn jọ láti lọ jagun lóòótọ́ o. Many will gather themselves to fight. Ṣùgbọ́n nínú ẹ̀mí ogun kan tó ń lọ nínú ẹ̀mí. But there is is also a war that's going in the spirit. Níbi Satan and his forces will rise up to fight. For they will see the Almighty on a horse fighting. And those of us who are disciples and want to follow. These are the members of the armies of Jesus. That will return with him in white horses. To come come back and possess the things of the word of God. mo fẹ́ kó mọ̀ pé sẹ́. I want you to know that. nígbà tí ọlọ́run dá ayé yìí. that when God created the earth. ọlọ́run dá Adam sórí ayé yìí. he created Adam. ó ti dá Éfà sórí ilẹ̀. and he created Eve. ó sì wá gbé ayé yìí fún Ádámù. and he gave the, this uh, world to Adam. pé kí Adam máa ṣàkóso ayé yìí. that Adam should rule the world. kó máa ṣàkóso ẹ nínú ẹ̀mí àtìlẹ́rú rẹ̀ lórí ilẹ̀ ayé ẹlẹ́ran ara. in the spirit and in the flesh. ṣùgbọ́n èṣù mú èṣù tàn Ádámù jẹ. but they were deceived by the devil. that's why the devil is now ruling spiritually this world. Jésù ti wá wá láti gba ayé ìpadà kúrò lọ́wọ́ èṣù. but Jesus has come to redeem this world from the devil. Jésù kú lórí igi àgbélébú yẹn. because when Jesus died on the cross of Calvary. ó lọ ń bá èṣù jà àti gbogbo àwọn ẹ̀mí èṣù yẹn jà. he fought against the devil and his evil forces. ó sì mú ìgbèkùn nígbèkùn. and he took captivity captive. ó sì wá gba kọ́kọ́rọ́ ipò lọ́wọ́. and took the keys of death and hell. hallelujah praise the Lord. kí Jésù wá ní Jésù tó ń ṣàkóso gbogbo. and now Jesus himself is the captain. and those of us who are disciples of Jesus. we must go up in heaven to meet with Jesus. we must grow up in the faith. so that we might be part of those that will rule. so that we might rule over these evil spirits ìdí ẹ̀ tó fi jẹ́ pé jésù fi fún wa lágbára lórí àwọn ẹ̀mí èṣù nìyẹn. but that's why Jesus gave us power over evil spirits. láti máa lé wọn jáde ní orúkọ òun. to cast them out in his name. hallelujah. praise the Lord. wa wo nǹkan tí bíyẹn sọ pé yóò ṣẹlẹ̀. let's see what the Bible says. àwọn ìjọba ti ayé yìí tó pé àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń ṣàkóso rẹ̀ nísìnyí o. for the governments of this world are, are ruled by are controlled by sinners now àwa kristi àwa láwọn tó ń ṣàkóso ayé nínú ìjọba ayé nísìnyí. disciples of Jesus are not a part of those who are political in the the world now. sọ pé ìjọba ṣe ti ayé yìí. but that's why Jesus said my kingdom is not of this world. ti àwọn ọmọlẹ́yìn mi ìbá mi because if my kingdom is of this world my disciples would have fought. pé kọ́ má lè fún mi lé àwọn Júù lọ́wọ́. so that they might not put, release me unto Jews. mo ní ìsìn ní ìjọba mi kì í ṣe ti ayé yìí. but he said today my kingdom is not of this world. ìdí ẹ̀rẹ́ tí àwọn ọmọlẹ́yìn gíga kì í ṣe nípínú ìjọba ayé yìí rárá. and that's why we disciples of Jesus do not partake of politics. a fi àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ láti máa ṣàkóso bọ́n ṣe fẹ́ wọ́n ṣe we leave this unto sinners to do that which they choose. ṣùgbọ́n ìjọba ti Jésù ń bọ̀ o. because our kingdom is yet to come. nígbà tí ìjọba and when the kingdom of Jesus comes. máa ṣàkóso lórí ilẹ̀ àti nínú ẹ̀mí ni o. Then shall we rule both uh, spiritually and physically. àwọn ìjọba ayé ìlà ó parẹ́. And the kingdoms and governments of this world shall be destroyed kì í ṣe ká máa gbébọn tì wọ́n ní o. not by shooting them. ní gbé bọ́ǹbù tì wọ́n o. or by throwing a bomb on them. máa lọ sínú ẹ̀mí. we shall go first in the spirit. láti lọ gbé èṣù dè. to bind the devil. nígbà tí a bá lu gbogbo àwọn èṣù àwọn ẹ̀mí èṣù yẹn bólẹ̀. and after we would have destroyed all the evil spirits. tí a ti wá gba ìjọba nínú ẹ̀mí tán. and taken the spirit of the spiritual kingdom. gbogbo àwọn ìjọba ayé tán jẹ́ ti ni wọn yóò ó mú kó gbógun jẹjẹrẹ wọn. all of the governments of the world shall fight against each other. kọlura lára wọn. they shall fight against each other. yẹn ní ogun àjàkáyé tí ṣẹlẹ̀ and this will be the last world war. fi pa fẹ́ rẹ́ by which all of these governments shall destroy themselves. aríkà for this is written in the book of Revelation chapter sixteen. tí ẹsẹ̀ rẹ̀ sẹ́. in verse sixteen ó ní ó sì gbá wọn jọ sí ibì kan. and he says he gathered them all together. ń pè ní amagedoni. in a place called amagedon. ní olè ní ní èdè in the hebrew tongue amagedon. eléyìí ni ìgbẹ́ ìgbà ìjà ìgbẹ̀yìn ayé. and this is the last world war. eléyìí ni yóò ṣẹlẹ̀ láìpẹ́ yìí láti wàásù rẹ̀ ní ọkùnrin. and this shall happen very soon. arákùnrin àtàlábìnrin. friends. ǹjẹ́ o fẹ́ ní ìpinnu ìjọba ti Jésù which kingdom do you want to be a part of? is it the kingdom of this world or the kingdom of Jesus? if you want to have a part in the kingdom of Jesus. give your life unto Jesus. seek ye first the kingdom of God the Bible says. and all its righteousness. all these things shall be added unto you. hallelujah. praise the Lord wọ̀nyí yóò ta ìgbà padà sọ́dọ̀ Jésù and all these kingdoms would have been possessed by Jesus. and all of these sinners would have been almost destroyed àwọn tí wọ́n bá kú ilẹ̀ ayé yìí. those who remain upon this earth. àwọn tí Ọlọ́run ti sàmì dídí pé wọn kì yóò kú nínú àjẹgùn àjàkáyé náà ni. those that have been sealed will remain. àwọn tí Bíbélì sọ pé a fi èdè dídí kí gbogbo wàhálà omi ẹ̀jẹ̀ yẹn máa ń yọ lẹ́nu ni. they have been sealed so that they will not die from the great tribulation. nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní fi ìbínú rẹ̀ sórí yìí sẹ́. when God begins to show his wrath upon the face of the earth. the Bible says all water shall be turned into blood. ó ní ìgbà yẹn ni igba yóò máa jábọ́ láti ọ̀run lu àwọn ènìyàn. he says great hailstones shall fall down from heaven. shall give you joy that Jesus but is coming. tó o bá ní ẹ̀mí mímọ́ nù rẹ. but if you do not have the Holy Spirit within you. ẹ̀ṣẹ̀ ni yóò máa kà ẹ́ láyà. sin shall cause you to be afraid. nígbà tó o bá rí i pé Jésù yọ tó o bá rí i pẹ̀lú àwọn tó wà lórí ayé ìgbà náà ni o. because when Jesus comes you shall be afraid torí pé ẹ̀rù yóò bá ẹ jìnnìjìnnì ni. because fear shall fill you up. ẹ̀ṣẹ̀ rẹ yóò wà lọ́kàn àyà rẹ ni. and the fear of your sin shall cause you to be afraid. sọ pé kò tètè wá wọnú ìgbàlà ọkọ̀ ìgbàlà náà ni. and that's why we say you should come and enter into the last ark of salvation. Jésù ni ọkọ̀ ìgbàlà náà. because Jesus is this ark of salvation. ìwé ìfihàn orí ogún. Revelation chapter twenty. ohun tí ó máa ṣe lẹ́yìn tí Jésù bá ti sọ̀ka ẹ̀ sórí ilẹ̀ ti sori máa ṣàkóso ilẹ̀ ayé yìí. shows us what will return what will happen after Jesus. Jesus has returned. The Bible says. In verse one of chapter twenty. And I saw an angel. Come down from heaven. Tí ó ń Having the key of the bottomless pit. And a great chain in his hand. And he laid hold on the dragon. That old serpent. Which is the devil. And Satan. And bound him. ní ẹgbẹ̀rún ọdún. a thousand years. ó sì gbé e sọ sínú ọ̀gbun náà. and cast him into the bottomless pit. ó sì tì í. and shut him up. ó sì fi èdìdì dì lórí rẹ̀. and set a seal upon him. kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́. that he should deceive the nations no more. títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. till the thousand years. hallelujah should be fulfilled hallelujah. ṣùgbọ́n báyìí arákùnrin àtàlábìnrin. that's it friends. èṣù yóò wà nú ẹgbà ẹ̀wọ̀n. Satan shall be bound. ṣùgbọ́n èṣù lágbára rárá. but he has no power. áńgẹ́lì kan ṣe pé. there are only one angel. ló di èṣù. bound the devil. ó sì sọ sínú ọ̀gbun. and sent him into the pit. ẹranko lásán ni. he is just a beast. má ràn má bẹ̀rù rẹ̀ àtọ́ má bẹ̀rù rẹ̀ rárá. don't be afraid of the devil. wá tẹ̀lé Jésù Kristi ẹni tó lágbára. follow Jesus who has the power. ẹni tí gbogbo agbára ayé àtọ̀run wà lọ́wọ́ rẹ̀ Jésù ni. all power in heaven and on earth belongs to Jesus. jẹ́ta fi ni kò wá gba Jésù gẹ́gẹ́ bó lu àtọ̀run rẹ̀ that's why we say that you should be, belong and believe Jesus. àwọn ẹlẹ́sìn kan sọ pé àwọn lè dọ́dọ̀ Ọlọ́run láì pè Jésù. some religions think they can get to God without calling on Jesus. want you to know that there is no other way unto God. only through Jesus. the bible says there is no other name under heaven. whereby we give whereby we might be saved. only through the name of Jesus. hallelujah. praise the Lord. So the Bible says Satan shall be bound. A ó sì sọ èṣù sínú ọgbun àìnísàlẹ̀ yẹn. Fún ẹgbẹ̀rún ọdún ni yóò wà ní ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀. in prison. Yóò sì lè yọ èèyàn lẹ́nu mọ́. And he shall not be able to deceive man anymore. Àti gbogbo àwọn ẹ̀mí èmèrè eh, tó ń fa àìsàn gbogbo wọ̀nyẹn la ó gbé sínú ọgbà ẹ̀wọ̀n. all spirits that are causing diseases. Ìdí ẹ̀rẹ́ tó pé nígbà tí Jésù bá ń jọba fún ẹgbẹ̀rún ọdún yẹn kò yóò ṣàìsàn mọ́. That's the reason so that when Jesus is ruling those thousand years there shall be no disease anymore. Yóò sì wà wàhálà yóò sí ikú mọ́. there shall be no tribulation there shall be no death. àwa ọmọlẹ́yìn Kristi ni yóò máa ṣàkóso ilẹ̀ ayé yìí. and those of us who are disciples of Jesus shall rule over the world. nínú ẹ̀mí àti lórí ilẹ̀ ayé lórí ilẹ̀ ara. both spiritually and in the flesh upon the face of the earth. we shall rule the world. àwọn tó ń bá sì ní ìpinnu rẹ̀ alábùkún ni fún wọn. and blessed are those that who are partakers of this. tó bá fẹ́ ní ìpinnu rẹ̀ àfẹ́ fọ̀nà náà hàn ẹ́ o. if you have a part in this we want to show you the way. ọ̀nà náà làbí hàn ẹ́ iye Jésù ni ọ̀nà náà. kò sí orúkọ mìíràn ní abẹ́ ọ̀dà ìbílí ìgbàlá yìí under heaven sọ ẹ̀sìn asán nù forsake your vain religion sọ ẹ̀sìn asán sílẹ̀ kó wá gba forsake your vain religions and believe Jesus Jésù lè máa gbé nù rẹ kó máa bá ẹ and begin to live within your heart ìgbà náà túmọ̀ sí tí ilẹ̀kùn ìgbẹ̀yìn náà yóò tì for the time is at hand for the door will shut soon tilẹ̀kùn ìgbàlá bá ti tì kò sí ọ̀nà mìíràn mọ́ o the door of salvation is closed and closed. away ìgbésọ̀ pé nígbà tí Ọlọ́run bá bẹ̀ sí ní fìyà jẹ àwọn orílẹ̀-èdè náà for the Bible says when tribulation shall come wọn ò tiẹ̀ wá lè ronúpìwàdà mọ́ they shall not be able to repent anymore ìṣe ni tiẹ̀ tí wọ́n ti ń ṣépè sọ́lọ́run at that time they shall even even begin to cause quarrel. Why? àti tí ọ àti tí ilẹ̀kùn ìgbàlà. because the door of torí pé àti tí ilẹ̀kùn ìrònúpìwàdà. the repentance has been closed. kí a lè pa gbọ́n rẹ́. that all of them might be destroyed. sọ pé tètè wá ronúpìwàdà nísìnyí o. that's why we are saying now you should repent. lónìí lọ́jọ́ ìgbàlà rẹ. but today is the day of ni ọjọ́ ìrònúpìwàdà sẹ́. repentance. wá ké pe Jésù kó mú ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn rẹ. fi àgbèrè yẹn sílẹ̀ sẹ́. ojú kòkòrò yẹn sílẹ̀. fi abẹ̀tẹ́lẹ̀ eh, yẹn yẹn sílẹ̀. forsake bribe giving. bí a ń jí owó ìjọba yẹn sílẹ̀. stealing government funds. kí o wá jẹ́ kí Jésù wa máa gbé gbe rẹ and allow Jesus to live within your wá ronú pìwàdà. repent. wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ́ Ọlọ́run. begin to do the will wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣoore. and begin to wá bẹ̀rẹ̀ sí ní rìn ní ìrìn ìrẹ̀lẹ̀. walk in patience and wá bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run rìn. walking with God. Jésù lè máa darí rẹ Jesus will begin to direct you. kí ni Jésù sọ pé yóò ṣẹlẹ̀. What did Jesus say again? No, orí ìwé ìfihàn orí ogún yẹn sẹ́. In the book of Revelation chapter twenty. Lẹ́yìn tí a bá ti gbé èṣù dè. That after Satan has been bound. àwọn ọmọ ọlọ́run yóò wá máa ṣàkóso orí ayé. the children of God shall begin to rule the láti world. láti ẹsẹ̀ ìkeje. in verse seven. láti nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé. and when the thousand years are expired. a ó tú sátánì sílẹ̀ kúrò nínú túbú rẹ̀. out of his prison. yóò sì jáde lọ. and shall go out. láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rin ayé jẹ. to deceive the nations which are on the four quarters God of the earth. Gog àti Magog. Gog and Magog. láti gbá wọn jọ sí ogun to gather them together. àwọn tí iye wọn dàbí iyanrìn òkun. to battle the number of whom is this as the sand of the sea. wàhálì kí ni bíbélì ti ń sọ yìí kẹ́. what does the bible say. bíbélì sọ wa ó fi pé. here the bible reveals. lẹ́yìn tí a bá ti fi sátani fún sí ọgbà ẹ̀wọ̀n fún ẹgbẹ̀rún ọdún yẹn. that after Satan has been put in bondage for a thousand years. tí Jésù bá ti jọba fún ẹgbẹ̀rún ọdún lórí ilẹ̀ yìí. and even Jesus himself has ruled for a thousand years on the earth. ìdí ẹ̀ ni pé. the reason is. àwọn tó jẹ́ ènìyàn tí wọn ò lọ pàdé jésù láwọn tó wọ̀nyẹn. that those who have who did not go in the rapture to me with Jesus. tí ọlọ́run gbà láàyè láti wà láàyè. that God has permitted to remain alive. tí wọn ò kú nínú ẹgbẹ̀rún nínú ogun àgbáyé tí a ní ó máa ṣẹlẹ̀ yìí. and did not die in the world war. olúwa yóò gbà wọn láàyè láti tún máa bí sí láti máa rẹ̀ sí fún ẹgbẹ̀rún ọdún. they shall multiply and increase for a thousand years. àwọn ọmọ tí wọ́n bá bí wọn yóò dàgbà. and all of their children that was born they shall get own. ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ kò ní ṣe aláì má dán ẹnìkọ̀ọ̀kan wò. but God must try everyone. kó tó lè jẹ́ ká tó lè gba ẹnìkan ní sínú ìjọba ọlọ́run ayérayé. before anybody can be put into the kingdom of eternal life. nítorí ìjọba ayérayé ta ló ń bọ̀ yìí. for the eternal life that we say is coming. ìyẹn lẹ́yìn ẹgbẹ̀rún ọdún yẹn sẹ́. it's gonna be after the one thousand years. ìjọba ayérayé yẹn yóò sí ikú gbére. in that kingdom there shall be no death anymore. ìjọba ìjọba inú ìjọba ti ọlọ́run yẹn gan. in that kingdom of God. God. Ayé tuntun àti ọ̀run tuntun. The new the new heaven and the new earth is what we have. gbogbo àwa a máa wá ayé tuntun àti ọ̀run tuntun yẹn ṣe. But all of those that shall be that new kingdom. jẹ́ àwọn tí a ti dánwò tí a sì ti pé. Must be the tried stones. ohun tí ó mú kọlọ́run tún gba èṣù láyè ká tó wá tún tún wọn dánwò nìyẹn. and that is why Satan has allowed the devil now to come and try this people. ọlọ́run yóò tún wá tú èṣù sílẹ̀ fún lẹ́yìn ẹgbẹ̀rún ọdún àkọ́kọ́ yìí. for Satan shall be losing the game after this one thousand years. àwọn ọmọdé àtún bí tán tún wá dàgbà ní ẹgbẹ̀rún ọdún yẹn ká dé wọn wò. so that the children of that generation of a thousand years shall be tried. pé bóyá wọ́n máa sin ọlọ́run bá a ṣe ti ń wàásù fún wọn títí ní. to see whether they shall follow God. pé báwa ta àjọmọ́lẹ́yìn Kristi àti ń wàásù fún wọn títí fún bẹ́ẹ̀ ẹgbẹ̀rún ọdún. those of us who are Christians we shall be preaching to them for a thousand years. lẹ́yìn tí ẹgbẹ̀rún ọdún náà bá tán a ó gbà wọn láyè pé kí á dán àwọn náà wò. and after those one thousand years they too shall be tried. ìbọn bíbélì sọ pé gbogbo wọn náà ọ̀pọ̀ nínú ni wọ́n tún tẹ̀lé ṣu. but the Bible says many of them shall follow the devil. èṣù yóò tún wá tún gbá wọn jọ pé kán lọ kán lọ tàpá sí àwọn ọmọlẹ́yìn ọlọ́run yẹn. receive them again to persecute the children of God. nígbà àwọn ọmọlẹ́yìn Kristi àti ń gbàásù fún wọn títí yẹn. because those who are disciples who have been preaching to them. àwa yóò lọ wá sí Jerusalem láti lọ máa dúró de ọjọ́ ìkẹyìn náà. we shall be with Jesus at Jerusalem. ṣùgbọ́n àwọn àwọn àwọn àwọn ọmọ èṣù yẹn wọn yóò tún tẹ̀lé èṣù. but the children of the devil shall follow the devil. wọn yóò wá láti wá bá àwọn ọmọlẹ́yìn Kristi tún jagun nígbè yẹn. and they will gather around Jerusalem to try and find the them ṣùgbọ́n wọn kò ní sí ìjà lọ́jọ́ náà o kò ní sí ogun rárá o kìí bẹ́ẹ̀ sọ pé yóò ṣẹlẹ̀ iná máa ṣe láti ọ̀run wá ni láti jó gbogbo wọn run hallelujah ohun tí yóò ṣẹlẹ̀ nìyẹn o a ó fi iná jó gbogbo wọn láti ọ̀run wá a ó sì wá mú èṣù tó tàn wọ́n yẹn. and Satan that deceived them. a ó sọ sínú adágún náà. shall be thrown into a lake of fire. nínú ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹwàá rẹ̀. in verse ten. ó ní a sì wọ́ èṣù tí ó tàn wọ́n jẹ lọ. and he said and the devil that deceived them. sínú adágún iná àti sófóòrù. níbi tí ẹranko àti wòlíì èké nígbé wà. where the beast and the false prophet are. ẹsẹ̀ ìkẹsàn-án rẹ̀ sọ pé. and verse nine says. àwọn ènìyàn wọ̀nyí gòkè lọ láti lọ bá àwọn. àwọn ọmọ ọlọ́run jagun ni o. and they went up unto the breadth of the earth. ó ní ṣùgbọ́n iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá. and the beloved city and the fire came down from God and out of heaven and devoured them. gẹ́gẹ́ bí a ṣe sọ. as it is said. lẹ́yìn tá nígbà tá ní kí èṣù dán gbogbo wọn wò sẹ́. that when the devil shall be released to try them. gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé èṣù yẹn. all those that follow Satan. iná ni yóò do wọn láti ọ̀run ni yóò ṣe. shall be destroyed by fire. èṣù tó dán wọn wò yẹn. and Satan who tried them. ọ̀rọ̀ gba ẹ̀wọ̀n kan ló ń lọ mọ́ o. himself is not going to prison anymore. ó ń lọ sínú adágún iná tí yóò máa wà gbé. and this time he goes to the lake of fire ibẹ̀ ní ìgbẹ̀yìn èṣù. that's the end of the devil. hallelujah. praise the lord. ṣùgbọ́n kí ló máa ṣe lẹ́yìn léyìí. but what shall happen after that this. láti ẹsẹ̀ ìkọkànlá rẹ̀. in verse eleven. ni a ó ṣe wá ṣe ìdájọ́ gbogbo òkú tó ti kú gbére. all of the dead that die shall be shall be judged. ó ní mo rí ìtẹ́ funfun ńlá kan. and I saw a great white throne. àtẹ̀ntí ó jókòó lórí rẹ̀. and him that sat on it. níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ. from whose face the earth and the heaven fled away. and there was not found a sì rí àwọn òkú. and I saw the dead. àti èwe àti àgbà. small and great. dúró níwájú ìtẹ́. stand before God. a sì ṣí àwọn ìwé sílẹ̀. the books were opened. a sì ṣí àwọn ìwé mìíràn sílẹ̀. and another book was opened. ṣe ìwé ìyè. which is the book of life. a sì ṣe ìdájọ́ fún àwọn òkú. the dead láti inú ohun tí a ti kọ sínú ìwé náà. which were written in the books. hallelujah. according to their works. bí a bá lè ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ẹ̀kẹẹ̀dógún. in verse uh, fifteen. a bá sì rí ẹni ẹnikẹ́ni. and whosoever was not found. yàgòkọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. seen in the book àsọ sínú ọ̀dàgùn náà. cast into the lake of fire. arákùnrin àtàrábìnrin. my friend. ìgbẹ̀yìn nìyẹn o. that is the end. ǹjẹ́ o fẹ́ kórúkọ rẹ wà nínú ìwé ìyè. do you want your book name to be in the book of life. mo fẹ́ kọ́ pé ìwé ìyè ọ̀dọ́ àgùntàn Jésù Kristi yẹn nìyẹn o. that's the book of life of the Lamb of Jesus. àwọn tí wọ́n bá jẹ́ ti Kristi nísìnyí. those who are Jesus now. àwọn ni orúkọ wọn wà nínú ìwé ìyè yẹn. names are in the book of life. ìgbà tá a ó ṣe ìdájọ́ gbogbo òkú. and when all the dead shall be judged ẹni tí orúkọ rẹ̀ ò bá sínú ìwé yìí iṣẹ́ rere rẹ̀ ò kò nílè gbà ẹ́ là o tó pé orúkọ rẹ̀ láti wà nínú ìwé yìí kó tó lè rí ìgbàlà ni àwọn tí orúkọ wọn bá sínú ìwé yìí adáwọn sọ́wọ́n sáwọ́dágùn náà ni níbi tí èṣù àti àwọn ẹ̀mí èṣù yóò máa gbé arákùnrin àtàrábìnrin èní ìlọ́jọ́ ìgbàlà rẹ̀ tètè wá ronúkúràdà báyìí ìbínú ọlọ́run máa lè. of God is great. yẹpẹrẹ. Don't take this word lightly. Let this word be And repent That God might save you. Kọ̀kọ́ lè ní ìpínlẹ̀ ìjọba Ọlọ́run ta We shall pray for you. Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.